wàhálà ẹgbẹ́ pdp ń le sí i wíkẹ́ lòun ò ní fẹ́ àtìkù lòun ò ní gbà kò jọ pé ìpàdé àlàáfíà tí àwọn májèlbàjẹ́ inú ẹgbẹ́ pdp ń ṣán gbogbo ọ̀nà láti ṣe kí àlàáfíà lè wáyé láàrin gómìnà ìpínlẹ̀ rivers nyesan wike àti olùdíje fúnpò ààrẹ nínú ẹgbẹ́ pdp alhaji atiku abubakar tí ìkẹsẹ̀járí rárá ohun tó sì fojú hàn ni pé yóò pẹ́ díẹ̀ kí wọ́n tó rí ọ̀rọ̀ náà yanjú nítorí bí ọ̀tún ṣe ń sọ pé òun kò ní í fẹ́ bẹ́ẹ̀ ni òsì ń sọ pé òun kò ní í gbà bí kò bá sì jẹ́ pé irin kan tẹ̀ fún ọ̀kan kò sígbà tí ọ̀rọ̀ kò ní í di kóńkó jábílé tí kálukú yóò sì máa ṣe tirẹ̀ láàrin wọn. èyí kò ṣẹ̀yìn bí wọ́n ṣe ní gómìnà Wike takú pé kò sí ohun tó lè mú kí òun ṣe àtìlẹ́yìn fún Àtíkù ju kó yọ Iyorchaiu tó jẹ́ alága àpapọ̀ ẹgbẹ́ náà kúrò ó ní tí eléyìí kò bá ṣeé ṣe a jẹ́ pé kíkálukú máa lọ ní ìlọ rẹ̀ ló kù nǹkan ẹyọ kan tí Wike sì ń tẹnumọ́ láti ọjọ́ yìí wá nìyí ọ̀rọ̀ yìí náà ni wọ́n ló tún rán mọ́nu lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá nígbà tí ìpàdé àlàáfíà kan wáyé láàrin òun àti Àtíkù lásìkò ìpàdé ìdàkọ́ńkọ́ tí Àtíkù àtàwọn èèyàn rẹ̀ ṣe pẹ̀lú Wike àtàwọn èèyàn tiẹ̀ náà nílùú Àbújá wọ́n lóhun kan náà tí Wike tẹnumọ́ ni pé àfi kí Ayù lọ ó ní tí ayù bá lọ nìkan ni àwọn lè jókòó àjọsọ ọ̀rọ̀ nítorí bí alága náà kò bá kúrò nípò àwọn agbègbè kan wà tí kò ní lè dé láti sọ pé òun yóò polongo ìbò fún ẹgbẹ́ PDP tí ìpolongo bá bẹ̀rẹ̀ dáadáa yàtọ̀ sí èyí Wike ní yíyọ ayù kúrò nípò alága ló lè fi ẹgbẹ́ náà hàn bí ẹgbẹ́ tó ro tẹlòmíì mọ́ tiẹ̀ tó sì ń ṣe ohun tó tọ́ àti èyí tó yẹ ó ní láìsí eléyìí kò sí ọ̀rọ̀ kan tí òun fẹ́ bá ẹnikẹ́ni sọ. So ṣùgbọ́n olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ PDP Àtíkù Abubakar náà ní kò sí nínú agbára òun láti yọ alága òun nípò ó ní òfin ẹgbẹ́ nìkan ló lè yọ ọ́ àti pé àwọn tí òfin gbà láàyè láti yọ ti jáde pé àwọn nígbàgbọ́ nínú ìṣèjọba rẹ̀ èyí ló mú kí ìpàdé tí wọ́n ṣe láti wá àlàáfíà nínú ẹgbẹ́ náà tún forí ṣánpọ́n nítorí kò sẹ́ni tó fẹ́ gbà fúnra wọn kì í ṣe Wike nìkan ló ń bínú bákan náà ni àwọn àgbààgbà olóṣèlú nínú ẹgbẹ́ ọ̀hún bíi olóyè bọ̀dé george gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ti ìpínlẹ̀ benue samuel otom ti ìpínlẹ̀ abia okezie ipeazu ti enugu ifeanyi ogunwàyí náà ń bínú bẹ́ẹ̀ náà sì ni gómìnà ìpínlẹ̀ ondo èkìtì plateau àti cross river tẹ́lẹ̀ olùṣègùn mímíkò ayọ̀ fáyọsé jonah jang àti donald duke náà ń bínú ọ̀jọ̀gbọ́n jerry gana àtàwọn míín náà fi àìdùnnú wọn hàn sí bí ayù ṣe ṣì wà nípò yìí wọ́n ní ìrẹ́jẹ ni bí wọn kò bá sì yanjú rẹ̀ àwọn kò ní bọ́ síta polongo ìbò fún àtìkù nítorí kò sí ohun tí àwọn fẹ́ sọ fún àwọn èèyàn àwọn tàbí ìdí pàtàkì kan láti ṣe bẹ́ẹ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò tó ṣe pàtàkì nínú ẹgbẹ́ náà ti lọ sọ́dọ̀ àwọn èèyàn apá òkè ọ̀yà níbi tí ọ̀rọ̀ yìí ká Wike lára dé àwọn olórin kan ti bá a ṣe àtòpọ̀ orin kan tó máa ń kọ níbikíbi tó bá lọ lórí wàhálà tí wọ́n jọ ń fà nínú ẹgbẹ́ PDP yìí nínú orin tó ń lọ káàkiri ayélujára náà ni wọ́n ti ń kọ pé àdéhùn làdéhùn àfi kí ẹni tó ṣe àdéhùn síkà rẹ̀ kí ẹnikẹ́ni má sọ pé kí ẹnìkan wá jókòó ìpàdé tàbí àjọsọ ọ̀rọ̀ kan bí wọn kò bá mú àdéhùn tí wọ́n ṣe àwọn orin tí Wike náà máa ń kọ sọ pé kò sí ìpàdé tàbí àjọsọ ọ̀rọ̀ kankan tí wọn kò bá ṣíkàdéhùn wọn. ẹyẹ kì í fẹ́ apá kan fò ni àwọn yorùbá máa ń sọ àtìkù nílò wíkẹ àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n fárígá pé àwọn kò ní bá a ṣe bí kò bá yọ ayù nípò bẹ́ẹ̀ ni àwọn wíkẹ náà nílò àtìkù nítorí tí ọkùnrin náà bá padà wọlé pẹ̀lú gbogbo ìdààmú tí wọ́n ń kó o sí yìí kò jọ pé yóò wo ibi tí wọ́n bá wà nígbà tí wọ́n bá ń pín ipò kò tí ì sẹ́ni tó mọ ibi tí ẹgbẹ́ PDP yóò gbé àtẹ ọ̀rọ̀ yìí kà báyìí ṣùgbọ́n kinní kan tó dájú ni pé bí wọn kò bá rí ọ̀rọ̀ náà yanjú tí ìbò ọdún 2023 bá fi dé àfàìmọ̀ kí wàhálà náà má ṣàkóbá gidi fún wọn. Faith Adébọlá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.